JJ, you are wicked. I mean, you are very wicked. Look, look, look. If you repeat that statement again, I will slap your face. I swear to God Almighty, I will slap your face. Haven't I tried? I'm the only one looking for what you are going to eat, looking for what you are going to drink, even taking good care of you. Just for you to receive that mark, in order to support me, you refuse. You know I'm a sound engineer and I produce gospel music. And gospel music is no more effective again People are no more buying gospel music because Jesus' name is no more effective. Look at all the album I did for you. Did anybody buy it? Did anybody patronize it? Did anybody buy that album again? That is the reason why I asked you to go and receive that man so that you can join us together with me and things will be going on smoothly and you refuse. You better cooperate. You better go and receive that man. I can't take it any longer. GG. I know, but just try to understand me. It will be a shame for me to receive the mark. Do you want people to start staying around her? I'm left behind. Abosede Ologo for that matter, with all the heavenly songs I've sung and the albums I've, re I've released, try to understand me, JJ. And remember, you are the one that made me to make rapture. Please try to understand me. More so, you dragged me into this mess because I was able to forsake any other sins except this. Please try to cover my nakedness. Uh, story, story. I think I'm not the only one that enjoyed the sex with you. We enjoy it together. So don't blame you. Go and receive that man. That is all. Yeah, Mugbe, The mark of the beast. The mark of destruction. Ah! Uh, Can't you see it on my forehead? Did I offend God? Or do you think I'm a fool? Or do you think I don't know what I'm doing? Go and receive that man, Jare. That is what I know. No. Jíjí, I like them here. Mutu sọ, so burúkú ni ọ. Wo wo wo wo, tó bá tún ọ̀rọ̀ yẹn sọ, màá rí i pé mo gbá etí ẹ̀, mo fi Ọlọ́run ọba ṣẹlẹ́rìí. Tó o bá tún tún ọ̀rọ̀ mo gbá etí ẹ̀. Ah, ṣé mi ò gbìyànjú tó èmi náà ni mò ń wọ ohun tó máa jẹ ni mò ń wọ ohun tó máa mú ni mo tún wọ aṣọ tó máa wọ kó o wá gba àmì lásán ìwọ ní ò lè gbà ó mọ̀ pé sound engineer ni mí orin ìrere dẹ ni mò ń ṣe jáde orin ìrere ò dẹ̀ tà mọ́ ìgbà tó yẹ pé orúkọ jésù ò tiẹ̀ wúlò mọ́ ìwọ wo orin tí mo ti ṣe fún ẹ mélòó lẹni tó béèrè ẹ dípò kọ wá tàbí ṣé wọ́n tún rí ẹnìkan tó ń gbọ́ orin tí a forúkọ jésù kan àwa ni kò gbà mí ó wá ní ò lè gbà mí ó jẹ́ lọ gbà mí ẹ kíákíá má jẹ́ ń wojú ẹ o. dídì ọ̀rọ̀ ẹ yé mi ṣùgbọ́n ìwọ náà bá mi dàárò báwo ló ṣe máa rí kíró èmi abóṣèdè ológo kó gbà mí yìí tí gbogbo ènìyàn mọ̀ sí olórin ẹ̀mí ìwọ náà bá mi rò ó rántí pé ìwọ ló kó mi sí gbogbo eléyìí o ìwọ ló jẹ́ kí n bá Jésù lọ àti wípé ìwọ náà mọ̀ pé mo pa gbogbo òfin mọ́ yàtọ̀ sí ìtò kó mi sí yìí ó de bu àṣírí mi. <laughs> àǹtí aláàlọ́ àpamọ́ ah, ah. nígbà tájọ́ ń ná àjọṣepọ̀ ṣé èmi nìkan mò ń gbádùn ẹ̀ ni kò ṣe pé àjọ ń gbádùn ẹ̀ ni má dá mi lẹ́bi o lọ gbà mí yẹn nǹkan tèmi mọ̀ nìyẹn. iye àmì ìparun àmì ègbé. Ah, àmì ìparun ìwo rẹ̀ àmì yẹn lórí tèmi àbó òun kọ́ ló ń rí èmi ṣe ọlọ́run ni àbí dídìrín lèmi àbí mi ò dẹ̀ mọ ohun tí mò ń ṣe mọ́. <laughs> j sì rọ̀ mí lọ́wọ́. Ah, ah, ẹ̀yà jí o <laughs> àdúrà ò wúlò mọ́ àdúrà ò ṣe kankan sí mi jáde. <laughs>